ètò Ojúmọ́ Ire ń tẹ̀síwájú Olúwafẹ́yìkẹ́mi yín náà ni alàgbà Adéwálé Adéoyè wọ́n sì wà níkàlẹ̀ alàgbà Adéwálé Adéoyè ní ìgbà tí ìjọba ológun tí wọ́n sì wà níbẹ̀ ẹ jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ní àwọn fẹ́ jà fún ìjọba àwa ara wa nígbà náà lọ́dún náà lọ́hùn-ún débi pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tán tì mọ́lé àwọn tí wọ́n fìyà jẹ àwọn tí wọ́n sápò lù ú oníkálukú ìyá ò mọ́mọ́ gbogbo ẹ̀ nígbà náà ìjọba àwa ara wa tá a wá ń ṣe lọ́wọ́ yìí ṣe lè sọ pé ìjọba àwa ara wa tọ́pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ ní ẹ ṣetán láti fi ẹ̀mí yín lélẹ̀ fún ṣóun là ń ṣe kò sí bí a ṣe máa wò ìjọba tiwantiwa ó sàn ju ìjọba tipátìkúkù lọ bẹ́ẹ̀ ni ó hmm. sàn ju ìjọba ológun lọ gbọ́nbọ́n ṣe ń tẹ̀ yìí ṣe ẹ̀mọ́ kábàámọ̀ lẹ́ǹkọ̀ọ̀kan pé táwọn tá a torí wọn jà báyìí náà ni. bí àwa ṣe wá ń ṣe òun ló wá yàtọ̀ sí bí àwọn ìlú mi ṣe máa ń ṣe torí ìjọba tiwantiwa ó fún wọn wípé àwa la ní ìlú gbogbo nǹkan tí àwọn olórí wa bá fẹ́ ṣe ó yẹ kán lè bá fi kùlùkùn kí wọ́n tó ṣe tá ní ìjọba tiwantiwa ó yẹ ká lè sọ̀rọ̀ bó ṣe wù wá kó má sí pé wọ́n máa mú wa ó yẹ ká lè sọ pé téèyàn kan bá ta bá yàn síbẹ̀ tí ò bá túlù ṣe ká dá padà wá sílé ṣùgbọ́n gbogbo àwọn kan tó yẹ kó jẹ́ ohun tó jẹ́ tó yẹ kó jẹ́ àwọn kan tó yẹ kó mú ìjọba tiwantiwa kó mú dúró gbogbo ẹ̀ ni a rí wípé ó ti ń kó díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti mú sí tí wọ́n fi wọ́n sí àtìmọ́lé ọmọ yọ ẹlẹ́ṣòwọ̀rẹ́ wà lára wọn Bákàrè Suleiman ó wà lára wọn wọ́n tún pe ọ̀kan ní Jalingo àwọn oníwèé ìròyìn làwọn tá à ń sọ yìí wọ́n mú wọn wọ́n gbé wọn wọ́n tì wọ́n mọ́lé ó ti lò bí oṣù méjì ìyẹn Ṣòwòrẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àmọ́ nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá pé ó ṣẹ̀ ni ìjọba tiwantiwa ẹ gbé lọ sílé ẹjọ́ hmm. pé nǹkan báyìí ni ó ṣe o a wá rí wípé ọ̀rọ̀ ìdìbò pé a tún ń dìbò gan ó ti wá da ọ̀rọ̀ ajé pé torí tẹ bá fẹ́ dìbò tẹ́ bá ti gba five thousand naira àwọn òṣèlú wọ́n á mú five thousand wọ́n máa fún àwọn èèyàn wá wá rí i pé àwọn èèyàn kò ń ṣe pé wọ́n ń dìbò láti tó wá láti inú ọkàn wọn mm. owó tí wọ́n ń gbà yẹn ni wọ́n ń dìbò fún. ẹni tó fún wa ẹ ṣe kí ṣe pé torí pé ìṣẹ́ ti mú àwọn èèyàn lọ fi sọ di stomach infrastructure. ẹ kò ń ṣe ọ̀rọ̀ ìṣẹ́ nìkan ojú kòkòrò ni mm. torí pé ara àwọn ìlú tó yẹ pé wọn ní owó tó wa ìlú tó yẹ pé àwọn èèyàn ò tẹ lè jẹun bẹ́ẹ̀ lọ sí ṣàbẹ lọ sí Mali nǹkan tá à ń ṣe ń bí wọn ń ṣe ń bẹ àwọn òṣèlú wa ló fi nǹkan báyìí náà fún àwọn náà fi gbà wá láyè torí àwọn òṣèlú abẹ́ abẹ́ wọn náà ni àwọn ọlọ́pàá wà nígbà tí wọ́n bá ń fáwọn èèyàn ní owó kan lọ fi dìbò ọlọ́pàá tó yẹ kó mú wọn náà tó ń wò wọ́n ṣe mọ̀ pé ibi tó bá ti jẹ́ pé ìlú gangan tó yẹ pé ìlú àwọn òṣèlú ló ń rúfin àti lè túlù ṣe máa ṣèrò hmm. àwọn òṣèlú gangan ló ń pín owó yìí tán lọ ń fún àwọn èèyàn hmm. láti máa dìbò tá a bá ń ṣe bẹ́yẹn lọ kò sí bí àwọn jàgùdà hmm. tí wọ́n ti máa jẹ́ pé àwọn ló máa bala máa dìbò fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé kò ń ṣe ọ̀rọ̀ ọmọlúàbí mọ́ kò ń ṣe ọ̀rọ̀ pé bóyá o ní wá láti tó dáa ṣùgbọ́n tó bá ní owó kò sẹ́ni tó fẹ́ mọ̀ bóyá o jí owó náà ni o bóyá o gbéyàn ṣòwò ni o bóyá eh, oníjìbìtì ni ẹ o bóyá yahoo yahoo ló ń ṣe tó bá ṣàtìlẹ̀ ní owó wàá yàn pé kò lọ jẹ́ olórí nígbà tó wá di pa àbẹ̀sí wàá yan àwọn olè àti jàgùdà kò ń ṣe gbogbo wọn o ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ báwo ni ìlú ṣe fẹ́ tòrò so mo rí mo rí pé bẹ́ẹ̀ ni tọwọ́ wọn ò mọ́ wọn la ṣe rí pé tí wọn ti débẹ̀ tán wọn á sí wa torí wọn ti wọn lọ́kàn wọn nǹkan táwa ń fẹ́ wọn ti fún wa ní ọjọ́ ìdìbò hmm. kí ni pé kò wá ní ẹ̀túmọ̀ pé kàn ṣe ń ṣe ọ̀nà hmm. wọ́n ń ṣe omi wọ́n ń ṣe ilé ìwòsàn kò ní ìtumọ̀ mọ́ torí ẹ̀tọ́ tiwa àti gbà. Hmm. torí ẹ̀wọ̀n ìṣe lẹ́rìn ọkọ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rí ọkọ̀ kò sí. ẹ ti gbowó yín ẹ ti jẹ ẹ ti jẹ dodo ẹ lè so dodo mọ́. mo rò pé nǹkan burúkú ńlá gbáà ni hmm. èyí kò wá jẹ́ kí ọ̀rọ̀ tiwantiwa kó lè jẹ́ kí ìlú kí ó tòrò láti ìgbà tá a ti wá gba òmìnira báyìí ọdún mọ́kàndínlọ́gọ́ta ṣá lè sọ pé orílẹ̀-èdè nàìjíríà a lè fi ẹsẹ̀ méjèèjì dúró pé yes ọkùnrin ni wá. tí a bá wò dáadáa. lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti wo ọ̀tọ̀ ọ̀nà ètò ọrọ̀ ajé ọ̀nà okòòwò ọ̀nà ìpèsè iṣẹ́ ọ̀nà ètò ẹ̀kọ́ ọ̀nà ìpèsè ìlera ọ̀nà bí a ṣe lè ń bá àwọn orílẹ̀-èdè míì ṣe táwa náà lè fi fi gagbága pẹ̀lú wọn mo fi ní lábala lábala lẹ́yọ̀ lé wa lọ́wọ́ ká mọ̀ fi yùn ṣe lọ. tá a bá wo àwọn ìlọsíwájú díẹ̀ ti wá ó ti bá wa torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè ṣèpàdé tá a bá ṣèpàdé ọlọ́pàá wa ẹ̀wọ̀n nígbà aláyè láti àtẹ̀lé jókòó ká sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a sá lọ sí ìlú òyìnbó ni ṣùgbọ́n sìn a sì ní àǹfààní oore ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ hmm. ẹ rí i wípé ẹbí kó tó di pé 1999 Eh, ilé tẹlifíṣàn mélòó ló wà tó jẹ́ ti aládọ́ni gbogbo wọn ju mẹ́rin ṣùgbọ́n ní ìsìn à ń sọ̀rọ̀ bíi one hundred hmm. community radio a ní bóyá bíi mẹ́rin kó tó dáa ní sinai náà ń sìn à ń sọ̀rọ̀ bíi one hundred and fifty hmm. Sokoto nìkan ní márùn-ún hmm. Taraba ní méje so àwọn èèyàn ní àǹfààní láti lè sọ̀rọ̀ community radio so àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ a sì lè dìbò láti 1999 àti ń dìbò kò sí pé ọ̀rọ̀ ológun wọ́n ń wá ìlọsíwájú ní ilé jẹ́ tí a lè. pé ìgbà míì ẹ̀ ń ta dìbò kọ́ <laughs> ní wọlé o. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tá a bá tún wá wò ó ní ọ̀nà kejì wípé ah, ah, ṣáwọn èèyàn rí oúnjẹ jẹ hmm. ṣáwọn èèyàn rí omi mu ṣé àwọn èèyàn ní ìgbésí ayọ̀ tí ẹ̀rù ò bà wọ́n láti lè rìn káàkiri ìgboro hmm. ẹ rí i wípé ah, ṣé ẹ̀mí wa gangan ṣé ààbò wà fún wa àwọn tí wọ́n di àdó olóró mọ́ra tí wọ́n fi sa hmm. tán para wọn dànù kò ṣẹlẹ̀ ní nàìjíríà rí ṣùgbọ́n à ń rí pé àwọn ọmọ nàìjíríà ń sìn à ń sọ̀rọ̀ terrorist bombing à ń sọ̀rọ̀ àwọn tó ń jí àwọn èèyàn gbé à ń sọ̀rọ̀ pé èèyàn ò lè lọ sí ìlú ẹ̀ mọ́ wípé ẹ̀rù ń bá àyàn à ń sọ̀rọ̀ pé à lè rìn lóru mọ́ wípé hmm. ẹ̀rù ń bá àyàn téèyàn ọmọ bá lọ sílé ìwé hmm. àyà máa máa já ni àyà òbí ọkàn ọmọ àlókè ni pé àfi tó bá tún padà wá hmm. kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so tá a bá wo dáadáa rí wípé àwọn ìṣòro tó wà ó ju ti àǹfààní tá a rí nídìí ọ̀rọ̀ tá a bá tún wà wò náà ká ní pé a tó Eh, gbagba sùn láì wọṣọ ṣó yẹ káwọn ọmọ wa kọ́ máa lọ sí Libya hmm. kọ́ máa sá lọ Ghana kọ́ máa sá lọ Togo kọ́ máa sá lọ South Africa ọ̀pọ̀lọpọ̀ ló ń kú sójú sórí omi torí pé ibi tí wọ́n ń gbé kò tẹ́ wọn lọ́rùn hmm. ìlú wọn kò fún wọn ní àyè ìlú wọn gan gbógun tì wọ́n tó mo rò pé tábà wo dáadáa eh, bí nǹkan ṣe ń lọ kò rọgbọ tábà tó wà wo bí àwọn tó ń darandaran bó ṣe ń pa àwọn èèyàn wa wọn lè lọ sóko wọn lè lọ sómi àwọn obìnrin wa wọn lè lọ pọnmi lódò àwọn èèyàn wa wọn lè lọ sóko kò jẹ́ kọ́kàn wa balẹ̀ so tá a bá wò dáadáa ìṣòro wà fún orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni àtàwọn hmm. ajínigbé wọ́n ti wá sọ wọ́n ti wá jẹ́ kí ìlú kó wa le kokoko mọ́ hmm. pẹ̀lú àwọn ará pẹ̀lú àwọn òṣèlú tí wọ́n tún túlù ṣe tẹ́ pé àpò ara wọn ni wọ́n ń jà sí kò jẹ́ kọ́kàn wa balẹ̀ pé àti borí hmm. láti lè rí pé ọkàn wa balẹ̀ gan láti lọ jókòó ká káfẹ̀yìntì a máa sọ̀rọ̀ náà ni ades máa kóra wa ní ìjánu láti rí pé a sowọ́ papọ̀ ká bá àwọn tó ń dàlú ká lè bá àwọn tó ń bàlújẹ́ ká lè ba, wọn jà ká rí pé a lè gba ìjọba kó jẹ́ tiwa. yorùbá bọ̀ wọ́n ní iṣu àtẹnumọ́ràn wọ́n ní kì í jóná òun ló dífá fún wa ẹni gbọmọgbọmọ báyìí òun ni à ń rán ifá adití lórí ètò ojúmọ́ ire a máa sọ náà ni a máa sọ ní gbogbo ìgbà ọlọ́run ó jà gbọ́ ọlọ́run á fún wa ní etí ìgbọ́ àti àyè àgbàṣe kò ní sú kò ní rẹ̀ wá ní iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n bá ṣe mọ sọ́ọ̀rẹ̀ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta ló ní kò pa ni gbogbo ẹni tó bá ta bá pátápátá ẹ jẹ́ ká lọ tún bẹ̀ ṣe wọ́n ti sọ fún wa àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n bá ti mówó wá èmi ní kẹ́ ẹ dìbò fún ṣe wádìí wọn ṣe mọ ilé tán ti wá ibo wọn ti rówó tí wọ́n ń pín fún yín ẹ ṣé kìí ṣe pé ẹ ti jẹ ọjọ́ iwájú yín lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́ ti wà síwájú ẹ ti tẹ gbogbo ọjọ́ iwájú yín nígbà tí gba five thousand ṣé wọ́n lè ṣe ọ̀nà fún yín ṣé wọ́n lè kọ́lé ìwé fáwọn ọmọ yín ṣé wọ́n lè pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ gbogbo eléyìí òní wọn ní ká máa bíra wa lórí ètò Ojúmọ́ Ire láàárọ̀ yìí mo sọ fún yín mo ní odidi oṣù kan gbáko ó ní a máa fi ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọdún òmìnira tí orílẹ̀-èdè gbà ọ̀pọ̀ á ní eh, kí là ń gbà ní òmìnira kò sí nǹkan kan kò sówó kò sí àní gbogbo ẹni tó bá ṣáà ti wà láyé tó bá wà láàyè wọ́n ní ẹni tẹ́mi bá wà lára rẹ̀ òun náà ni ìrètí wà fún agbára lọ́wọ́ ọlọ́run ìrètí wa kò ní já sófo níbí ni a máa fi àdàgbà ètò ojúmọ́ ire ti tòwúrọ̀ yìí la máa fi rọ̀ sí àlejò mi alàgbà adéwálé àdéoyè mo sọ fún yín mo ní oníròyìn àgbà ni wọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ akọ̀ròyìn káàkiri àgbáyé òun ni wọ́n ti ṣe iṣẹ́ ìròyìn wọn gbà kódà wọ́n ti gba owó oríṣiríṣi àmì ẹ̀yẹ látó aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun wọ́n jẹ́ nìkan tí wọ́n máa ń ké tantan sí ọ̀rọ̀ tó ń lọ pàápàá ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire alàgbà adéoyè kò dúpẹ́ púpọ̀ pé mo pè yín sórí ètò ojúmọ́ ire àmì tó ibi ni a máa fi àdàgbé ètò ọ̀rọ̀ sí oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi jẹ́ lónìí ẹ̀kú àìbínú olúwàfẹ̀yìkẹ́mi lórúkọ tèmi o ìyá àwọn èwe cultural ambassador bẹ́ẹ̀ ká máa fi èdè abínibí ahọ́n ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà olúwàfẹ̀yìkẹ́mi ayaníyẹ ọláyínká ló ń kí wa pé títí ọjọ́ mẹ́jọ o ẹ̀yìn ọjọ́ ajé àárítàjẹ ṣe o ẹ káàárọ̀ o.